sáàmà gbọ́ kìlọ̀ níjọ́ tó níbọn àní ọmọ jáde kádàrá lọ padà sí ẹ tọ́ba yìnbọn ní sin ojú oorun ló ti máa yìn sọgbọ́ àtàyé àtiwọ́ ẹ̀ ní gbóná ara yín ayé ò ní le mọ́ ìwọ náà ò ní le mọ́ àtiwọ́ àtàyé ẹ̀ ní le mọ́ ara yín. ìdùnnú wa lọ jẹ́ owó pé èèyàn ṣe pé ẹ̀wù lè wò tí wọ́n bá sọ fún wọn pé ọmọ wọn ládùúgbò yóò jáde yóò lọ dàrú tó ọ̀dà yìí ọ̀dà ni ẹ̀ ṣe jáde níjú àwọn tútì bọ̀ wọ́n ti jáde wọ́n ti dọ̀ ti jáde wọ́n ti wá lọ àwọn tọ̀tì tí wọ́n bá ní ìyàwó jáde àwọn ti ṣe rí ìpèpè yẹn kọ́ jáde bíbọ̀ náà ti jáde yìí lókun ọdún sẹ́yìn bọ́n bá tiẹ̀ rò pé ìwọ́n jáde wọ́n lè mọ́ rò pé wọ́n ni máa dúpẹ́ kó sì máa ṣàdúà kó sì máa ṣe jẹ́ máa ṣe jẹ́ àmọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn àyà rẹ ìyá tíṣà èmi náà sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ ara mi ó o ga dorí rẹ lọ. yóò ga dorí rẹ lọ. ní agbára ọlọ́run iwájú ọlọ́run máa tì ọ́ lọ. òkè lọ́lọ́run máa tì ọ́ ẹjọ́ ọba máa lábẹ́sà ayẹ̀dẹ́ bí wọn náà ti sọ tábàtí wàá sàdọ̀ sórí gbogbo àwọn tí wọ́n rò pé èyí láyé rẹ wá tú ni wọ́n ti bá wa. ẹtí ọba màlá mẹsà akẹ́kọ̀ọ́sá màdàní àlápapọ̀ bisimilayi rahman rahim alamutasira alakasora wàlànà akawisa alẹ́ni akọ́ra zahara wàlàfàànà alakasira fàyínàmà alẹ́wùsẹ̀lẹ̀ yusra ẹ̀nàmà alẹ́wùsẹ̀lẹ̀ yusra fàyínàmà alẹ́wùsẹ̀lẹ̀ yusra wàyínàmà bíkà fàyínà.